ṣílẹ̀kùn ayọ̀ mi bàbá ṣílẹ̀kùn ayọ̀ mi ìbànújẹ́ o jẹ́ kó jìnnà sílé mi hmm. wàá múnú mi dùn bàbá onílé ayọ̀ ọ̀rọ̀ ayọ̀ mi máa jẹ́ kó pa mí lẹ́kún àdúrà ni mo gbà fún gbogbo ojúṣòwò mi ní pátápátá pé láṣọ Ọlọ́run ọba mi Èdùmàrè èṣù oníbùjẹ́nu ayọ̀ wà n tá a wá rí tí ń pa wá láyọ̀ tí ń pa wá lẹ́rìn kò ní padà wá dìbànújẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa ah! ṣé dáadáa mo bá yín nu lé yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí Àtàbàtúbú àtàgọ́ mẹ́rin láti máa jókòó sí ti tẹlifíṣàn ẹ fẹ́ dé ẹ fẹ́ dé akílódé ah, tẹ́ pé àpẹ́ dé lónìí àsìkò àmójúbà àkọ́tún ètò bàbá ètò tó dé sójú àmóhùnmáwòrán yín Ọláyínká Babs lèmi jẹ́ Àtàbàtúbú abẹ́rẹ́ orin yín rèé Ah, lórí ètò tòní á máa dùn gan o gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ṣẹ́rẹ́ ní tí mo gbà lálejò ẹ ti rí i pé wọn fi bẹ́ẹ̀ láápọn ijó ńgbà tá a jó wọlé lẹ́ẹ̀kan àmọ́ ah, ijó ni ò fi bẹ́ẹ̀ pọ̀ orin ń bẹ ń kù <laughs> olórin ni wọn wọn sì jẹ ẹni tí ọlọ́run ọba mi kàn jogún ẹ̀bùn fún tó yọ̀ǹda oríire fún lẹ́nu iṣẹ́ yìí àwọn eléyìí wọ́n ti gun bàálù lọ sílẹ̀ mímọ́ fẹ́ẹ̀ tó bí ẹ̀bí mẹ́jọ ń kí n kékeré. ọlọ́run bá mi sì ń gbà fún wọn ń lẹ́yìn wọn orúkọ wọn gangan ni Joseph hmm, ajínrere Joseph Oyèníyì tí orúkọ tàgé wọn jẹ́ ọba ayọ̀ gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé JP ni wọn àwọn ilé ìtìlọ Jerusalem ó wọn sì ti mú mi lọ rí ọba ẹ sórí ètò àwọn ètò. ní tèmi ní tèmi hmm? ní tèmi ọba Ani ní tiwa ní tiwa bẹ́ẹ̀ta ní tiwa ọba ayọ̀ ah, ní tiwa ní tiwa ní tiwa ní tàwa ah, àwa ó yin Jésù lógo nílé ayé wa o. nígbà tẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn tẹ sọ pé ní tẹ̀yìn. Eh ẹ̀rù ń bà mí àyà mi ń là gàrà mo ṣe bíi pé bẹ́ẹ̀ ló ṣe máa máa lọ ṣùgbọ́n nígbà tó di gẹ̀rẹ́gẹ́rẹ́ ìkejì tẹ wá sọ pé ní tiwa ọba yọlá wa iye ilé ayé wa o. ẹ̀yin máa bí ti ń lọ gangan ayé yín ò ní bàjẹ́ bó ṣe lómìn ní bó ṣe fọwọ́ gbáyà rẹ pé ní tòun ní tòun bíi pé àwọn nìkan ló wà lórí ètò ẹ̀sìn ọ̀kadà wàtúbù rèmi ò ní bá ń gbé láti láéláé. ewu wò ìbànújẹ́ kéré ó pọ̀ kò ní wọnú ṣe rí ọba ayọ̀ lórúkọ ọtàgé yín ayo òní kù òun ọ̀rọ̀ yín yóò mọ gbé bẹ ẹlẹrìí sí <laughs> rẹrìn kan náà kátẹ ah, ẹja ṣe competition <laughs> ẹ máa wojú mi ẹ mi one two <laughs> gbogbo ẹyọ lọ́lùfẹ́ ètò yìí tí ẹ̀ rẹ́rìn inú lé ìbànújẹ́ ò wọnú lé yín ọ̀rọ̀ bí ẹkún kò ní wò dé tó jàdúrà mi fún yín ọba ayọ àwọn ojú tó ń wò yín lé mọ̀ pé ìrìn àjò yín ní orí ètò yìí ó fẹ́ dàbí ẹlẹ́ẹ̀kejì níbi ọdún bíi méjì mẹ́ta mẹ́rin sẹ́yìn ti wá sórí ètò yìí kò tí ì tó báyìí Ọlọ́run bá mú ga sí lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàtọ̀ ló ti báyé ẹ̀yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí lè ti rí làwọn kan fi wá pè pé dandan dẹ́wọ̀n kẹ́ báwọn gbé ọba ayọ̀ wa mo ní kí ni tí ń ṣẹlẹ̀ gangan ọba ayọ̀ iṣẹ́ àbá gbé wa àṣìdúró gbó tẹ̀ pé pẹ́ta ti ń pè yín <laughs> ẹ padà dá wa lóun náà ni ẹ fún àwọn tí ò wá mọ̀ yín tẹ́lẹ̀ ta ni ọba ayọ̀ lóò gangan láti bè yín ẹ jẹ́ mọ̀ sóbáwé ah, ah, Joseph Olúwàgbèmí ọmọ òye níyì hmm. ṣùgbọ́n orúkọ ìtàgé mi òun ni ọba ayọ̀ hmm. nípa òun kan tí mo kọ́kọ́ ṣe tó gbé mi jáde nígbà yẹn pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run òun la pè ní ọba ayọ̀ mo wá láti ìlú ọdẹ òmu ní ọ̀ṣun state. ìlú bàbá nù jẹ́ngbé tí èlé jẹ́ngbé tí ọ̀rọ̀ hmm, jẹ́ngbé tí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni so bàbá wọn olóògbé bẹ́ẹ̀ni kọ́lọ́nkọ́ fọ̀rùn kẹwọn Adébóyè so ibẹ̀ ni mo ti wá mo lọ sílé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú yẹn náà à pè ní St Michael Primary School mo dẹ̀ lọ sí iléèwé girama níbẹ̀ náà tá pè ní ọ̀dẹ̀mú high school so láti bẹ̀ yẹn a kúrò nílùú àwa sẹ́kọ̀ọ́ àwa àkọ́ wa struggle díẹ̀ ni kó tó di pé a tún padà sí school ní Adéníran Ògún Sànyà College of Education láti wá kàwé ńbẹ̀ ibẹ̀ yẹn la dẹ̀ ṣe fi igi gùn sí. Si for now. èkínní tẹ́ ẹ wá kọ́ ní eh, adéníyàn ògúnṣọ́. ẹ̀kọ́ orin yìí náà ni torí orin ti wà láti inú ẹ̀jẹ̀ mi ó wá wù mí láti mọ̀ sí nígbà yẹn mo ṣe kúkú wá lọ láti lọ kọ́ ẹ̀kọ́ orin so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olùwà ràn wá lọ́wọ́ àparí ẹ̀ níbẹ̀ nígbà yẹn. báyìí ká gbà pé ẹ ti ẹ ti di olùkọ́ni púpọ̀ àwọn tó bá lọ sí college of education olùkọ́ni ọ̀sẹ̀ bá máa ń jẹ́ eh. ẹ̀yin tí wàá ń ṣe tíṣà káàkiri. àná mi ò ṣe tíṣà káàkiri ṣùgbọ́n mo kàn èmi lọ kọ́ orin láti mọ̀ fún ara mi then ládẹ̀ tí mò ń kọ́ àwọn èèyàn náà tó bá ní bóyá wọ́n fẹ́ ṣe voice training o ìyẹn lọ́tọ̀ but kì í ṣe pé mo wá dúró lórí ẹ̀ gan pé kí n máa kọ́ wọn lórin káàkiri ọ̀ máa kọ́ ẹ̀kọ́ ní skul káàkiri. iṣẹ́ wa níṣẹ́ mi tẹ̀ ń ṣe yàtọ̀ sí iṣẹ́ orin àbí iṣẹ́ orin sàn án náà. Ah, iṣẹ́ orin yẹn gbàsìkò gan ó dẹ̀ tún ní àwọn iṣẹ́ mi ṣùgbọ́n kò orin ò wá fún àwọn iṣẹ́ tó kù yẹn láàyè rẹpẹtẹ orin ó ti gbówó dé lọ́dọ̀ olórin pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ẹ̀rọ mi rè <laughs> ah! owó ìyá máa pọ̀ lónìí o <laughs> ọba yọ ọba yọ ah, ọba yọ ọba yọ màá gbà ah! <laughs> lóyún tọ̀dọ̀ yìí ó ní owó tọ̀dọ̀ yìí ọba yọ ẹ wá máa lọ ókè mi ò gbàlejò wọn ẹ wá máa lọ mi ò gbàlejò dandan ni ẹ ti gbàlejò kan yìí náà mo ní mi gbàlejò wọn alẹ́ ti gba eléyìí sẹ́ ọba yọ lóde ẹ̀ lè lé ọba yọ ok àtẹ̀lé ilé ọba ayọ̀bẹ̀rẹ̀ àlè ilé láyé níta bá sí torí epo jésù àtòrí ìsìnjẹko ọba ayọ̀ ọba ayọ̀ hmm, yóò ṣàbádé lẹ́yìn ètò ẹjá padà wálé díẹ̀ hmm. ohun tí a fẹ́ gbéyàwó lórí ètò òtò ní gangan tó jẹ́ èyí tí iléeṣẹ́ ní ká gbéyẹ̀wò òun ni bẹ́yìn ṣe jẹ́ olórin ẹ̀mí ìyàtọ̀ tó wà láàrin orin ẹ̀mí àti orin ìrere. E púpọ̀ àwọn olórin ti dòrú pọ̀ mọ́ lọ àti fọ́ gbogbo ẹ̀ papọ̀ kò fẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ fẹ́ẹ̀ lójúmọ́ àmọ́ olórin ìrere yàtọ̀ sólórin ẹ̀mí àwọn kan sọ pé orin ara èwo lórin ara n ta fẹ́ ká tú ni ìyàtọ̀ tó wà láàrin orin ẹ̀mí àti orin ìrere gẹ́gẹ́ bí ògbóǹtagí tó tiẹ̀ tún bá orin yìí títí tẹ̀ tún gbé lọ sí ilẹ̀ mímọ́ lọ Jerúsálẹ́mù ó túmọ̀ sí pé òye iṣẹ́ ìyè yín dáadáa ẹ wá bá ń tu fún gbogbo àwọn mùtúmù wà nílé ìyàtọ̀ olówà láàrin orin ẹ̀mí àti orin ìrere difference between gospel music and spiritual music. Ah, ẹ ṣe olóòtú ah, màá bẹ̀rẹ̀ lórí bẹ́ẹ̀ ṣe pé yẹn orin ìrere òun la lè pè ní orin tí a fi ń kéde tá a fi ń sọ ìrere nípa ìbí Kristi àti ìwásáyé rẹ̀ ìjìyà rẹ̀ ikú rẹ̀ àti àjínde rẹ̀ ni mo lè pè ní orin ìyìnrere ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí orin ẹ̀mí jẹ́ orin bóyá orin tí à ń kọ nínú ilé ìjọsìn láti fi ru àwọn ènìyàn sókè láti fi connect láti fi ní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run òyìn ni mo lè pè ní orin ẹ̀mí so méjèèjì yẹn tá a bá ní ká kó papọ̀ olórin ẹ̀mí wà olórin ìrere náà wà lọ́tọ̀. nínú àlàyé tẹ̀ ń ṣe ó túmọ̀ sí pé orin ẹ̀mí kò kọjá ilé ìjọsìn ìjọ ṣeéṣe kéèyàn gbọ́ orin ẹ̀mí ní ìta ilé ìjọsìn tí kì í ṣe inú ilé ìjọsìn ah. bóyá níta nípa tí o tàbí ní ibi àpèjẹ o. ẹ jẹ́ kí n fi eléyìí kún ó ṣeé ṣe kí èèyàn gbọ́ orin ẹ̀mí ní ìta ó depend ó dá lórí ẹni tí ó ń kọ́ ìmísí tí ó gbà nípa tẹ̀mí èèyàn lè wà ní ìta náà lórí ìtàgé tó bá gba ìmísí láti fi orin ẹ̀mí láti kọ́ láàrin àwọn ènìyàn níta ó lè kọ́ níbẹ̀ láti fi pe ìmísí Ọlọ́run sọ̀kalẹ̀ kò ń ṣe inú ilé ìjọsìn nìkan láti lè kọ orin ẹ̀mí. orin ẹ̀mí ẹja tún wò báyìí tó mo fẹ́ kí àwọn èèyàn ò kó kí kinní yìí ó yé wọn dáadáa tàbí ẹja ṣe báyìí ẹ ní orin ẹ̀mí ó ní ohun tí èèyàn ń kọ nínú ilé ìjọsìn láti fi ru àwọn èèyàn sókè nígbà tí ti ìrere jẹ́ èyí tí ń sọ nípa ìbí ìgbé ayé ìwásáyé àti ìpadàbọ̀ Jésù. Hmm, bẹ́ẹ̀ ṣe tu mo fẹ́ ká gbẹ̀jìn jù bẹ́ẹ̀ lọ ká tó wá padà sí ibi iṣẹ́ ìtọ́dọ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò mo lérò pé ẹ̀ ń fi ọkàn bá ètò yìí bọ̀ tó rẹ̀ ń ba lò ló ba kú kí lẹ fẹ́ dìde fún mò ń béèrè lọ́wọ́ yín mọ́mì ṣáídá ṣé irú àsìkò yìí lèèyàn ń dìde pé èèyàn fẹ́ lọ́wọ́ òkè ẹ̀ lọ́wọ́ nǹkan tẹ́ gbé kaná dáàdì ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ti bí ó ní sùn yín ẹ̀ ní sùn mi bá ti mọ gbádùn ara wa rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ jẹ́ lọ tọ́jú àlejò yìí bàbá òde òun ùjẹsàdẹ ní mèrè kí mi la gúnyán kù wọn kí a bá lọ kí a bá padà dé ẹ wo àìtíjọ ń bọ̀ ìyàtọ̀ láàrin orin ẹ̀mí àtọrin rere onílà á mọ̀ bó ti jẹ́ gangan.